ẹ̀rìndínlógún ó bẹ̀rẹ̀ torí ẹ̀rìndínlógún ó jẹ́ ojú odò mẹ́rìndínlógún bẹ́ẹ̀ náà sì ni wípé ẹ̀rìndínlógún náà ní ìránṣẹ́ tó yẹ pé wọ́n máa dì bí ìbò ọ̀tún àtòsì ni máa mú tá a bá ní pé ká wò kọ́mọ́ dàbí pé kinní kan ọwọ́ tí ẹ̀rìndínlógún sábà máa gbá jù ní ọwọ́ òsì tí ẹ bá ń dá ifá ìmọ̀ ẹgbàá ọwọ́ ọ̀tún ojú ju ọwọ́ òsì lọ ìdí ni pé ìgbà tí ìwáṣẹ̀ tẹ́ẹ̀dínlógún fi wà ni pé Yorùbá ka Òsìkún ju Ọ̀tún lọ odò Ọ̀sà wá bẹ̀rẹ̀ látòrí Ọ̀kànràn Èjì Òkò Ògúndá Ìrosùn Ọ̀sẹ́ Ọ̀bàrà Òdí Èjì Ogbè Òtúá Òfún Ọ̀wọ́nrín Ìjìlá Aṣẹ́bọra ṣùgbọ́n nínú odò kọ̀ọ̀kan yìí kálukú ló ní ìṣẹ́kọ̀ọ̀kan tí í máa ṣe sẹ́yìn pé mo sọ pé méjìlá ni mo kà ó mo ní mẹ́rìnlélógún ni nínú mẹ́rìnlélógún ọ̀kànrà àgbà ń bẹ tó bá ti di thirteen tó bá ti di fourteen ó ti di èjì òkú àgbà tó bá ti di fifteen ó ti di ògúndá àgbà tó bá ti di sixteen ó ti di ìrúsùn àgbà. mẹ́rẹ̀ẹ̀rin nì tí ń bẹ ní orí rẹ̀ tí ẹ jẹ́ àgbà nì àwọn àwọn onímọ̀ wa wọ́n ti gbà pé mẹ́rẹ̀ẹ̀rin èèyàn gbọ́dọ̀ dá bẹ́ẹ̀ ni o sì gbọ́dọ̀ kí torí pé téèyàn bẹ́ẹ̀ dá gbogbo nǹkan téèyàn nínú ló ní òfin rúbọ wọ́n wàṣẹ tó tó kó dá tí a tún kó dá òdùnmú ẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wáyé ọ̀dùn wọn ṣẹ̀ṣẹ̀ wù kódà gẹ́gẹ́ téèyàn bá ń dá òòṣà yìí lọ tírú odù mẹ́rẹ̀ẹ̀rin nì látòrí ọ̀kànrà àgbà dé orí ìrosọ àgbà tọ́bí ìwù nínú òòṣà àwọn èèyàn wọ́n jẹ ewé a lè ewé ìmẹ̀ àwọn àgbààgbà àwọn ni wọ́n ja wọ́n wàá ṣe ètùtù ètùtù rẹ̀ tí wọ́n bá ṣe wọ́n wọ́n ṣe tó tó sàmì tó kó dá ìjẹ́ ọ̀hún lọ ní àbò odó torí etí fi máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tí òṣà bá ń sọ ire ire ire ire ire lọ tó bá ti di pọ́ jálù o tó sàṣọ ni pé ẹ̀tún tó padà sẹ́yìn láti jẹ́ pé kí a mọ nǹkan tí ń lọ èyí ò ní níbi àwọn ọ̀kànràn àgbà dé orí ìrosọ àgbà ọ̀kànràn gángan ẹni tá a bá dá fún pé àdọ́kànràn fún yẹn ní ìsìnkú tó ọ̀kànràn ládá o kò sí láyé yìí ẹni nì tí bá ń ṣe bíi ìgbà tí èèyàn ọ̀rá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yóò débi olóríire wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń ṣe yóò débi oríire ní àgbọn kan níbẹ̀ torí ó tún pọ̀ síwájú sí kì í sọ̀nà kan ẹni tá a bá dé ìjì òkò fún a sọ fún wípé ó ṣe wàhálà o kò tó là torí inú èjì òkò ọlẹ́ni tó ti se wàhálà kó tó là wọ́n ní à ń pè ní tẹ́lẹ̀ òkò ó se wàhálà gan kó tó là ìgbà tó se wàhálà tán ọwọ́ àtọ̀ alówólówó àtọ̀ owó so èyí ò ní ó se wàhálà tó bá ògúndá á wà sọ fún ẹni tá a bá dógúndá la dá fún ọ òwe sọ wípé òpèrè kan tó lọ dá méjì ó so ìwọ tọ́wọ́ bá ti dá ògùn dá mọ́tọ́gbọ́n fi ọ̀nà ẹ̀bùrú kan wọlé ni wọ́n pé èmi ògùn dá méjì olórí èmi wàrún lóòótọ́ yóò ja olè fún un ṣùgbọ́n kì í ṣe wípé yóò pèrè ẹ̀ lólè ẹ̀yin olè lẹ́pọ̀ ògùn dá ìrosùn ìwọ tá a bá dá ìrosùn fún a sọ fún ọ wípé lọ bọ Ṣàngó nítorí wípé ìrosùn òun náà tó jẹ mọ́ ìgbà tí a ń bí Ṣàngó tẹ̀lé òkun tí a ń pè ní àfàkọjá àfàkọjá ibẹ̀ ni wọ́n ti ní pé ọya aṣọ pupa àti epo pupa ẹ lọ tọ́léla ni wọ́n fi ń ṣe pèsè fún ní arábàmì bì tí wọ́n pèsè fún pé arábàmì bì arábàmì bì àwọn ará ni wọ́n dìde ni wọ́n da aṣọ bò ìgbà odò tí ẹ dá ń jọun kó tó di pé torí sẹ́yìn pé òòṣà ti ń bẹ tipẹ́ ìgbà tí wọ́n pa àwọn olóòṣà odò tí wọ́n dájọ́ ní èrò máa wá ní ẹ̀yìn ara o gbogbo yín lẹ́ra tó yẹ ń pè ní àràbà mi bíi tá a bá ní ká lọ nú ọ̀sẹ́ tá a bá dọ̀ ọ̀sẹ́ fún yàn ọ̀sẹ́ ó súnmọ́ ọ̀ṣun ọjọ́ odù tó súnmọ́ ọ̀ṣun púpọ̀ tí a bá dọ̀ ọ̀sẹ́ fún yàn pé tó táyàn bá ní purọ́ ọ̀ṣun ìní ọgbọ̀n ọ̀lẹ̀ torí ìgbà tí ojú ń pọ̀ ọ̀ṣun tọ́sùn ọ̀rọ̀ ọmọ bí ìgbà tí wọ́n dáṣà fún sẹ́kẹ́ látẹ wàrà ńlẹ̀ ọ̀sẹ̀ ni ẹ dá ìgbà tí ogun fẹ́ kọlù sẹ́kẹ́ látẹ wàrà ọ̀sẹ̀ ni adá pọ́n ní kan ṣé bèbè ń bì kejì ṣé bèbè ń bì. mo wá ru àwọn ogun méjèèjì tí ẹ fẹ́ wọlé o gba ẹ ti rí bí wọ́n ogun ìdínú níbi ti fún kò sí fún pé tó yìí ọmọ lọ ṣẹ́gita o ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ yóò sì kò síbẹ̀ ti fẹ́ ṣe tó ọ̀nà ọ̀rọ̀ òní ni ọ́ gbàlà níbi ọ̀nà ọ̀rọ̀ ni ọ́ gbàlà ẹni tí a bá dá òdì fún pé pé a ti sọ díẹ̀ mẹ́lẹ̀ kan kò sì ní ìdíra ṣe lọ́sọ̀rọ̀ pé ẹgbẹ́ ló dìmọ̀ àtòrí rẹ gbogbo ìgbà ó sì máa bọ̀ bàbá rẹ torí bàbá rẹ kọ́ mọ́ bàá jẹ́ kójú ó tì ọ́ torí ìgbà tí agánná tó bẹ̀rẹ̀ sí pidán tí ń ṣe kinní kan rájọ́ lọ bàbá rẹ̀ bàbá rẹ̀ kò bọ̀ bàbá rẹ̀ ìgbà tí ọ̀wá àbọ̀ bàbá rẹ̀ aṣọ wa ṣe lórí aganran ìgbà tá a sọ ṣe lórí aganran àṣẹyẹ ni ìdí nǹkan fi pé ọ lọ bọ bàbá rẹ ẹni tí a bá sì sọ wípé lọ borí rẹ nítorí pé ọ̀nà rẹ̀ ọ̀là ni lọ fàparò lọ fi borí rẹ so gbogbo àárín yẹn olùsá tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá a bá dé ìdí ògbè fún ẹ̀ẹ́dẹ́ eh, náà mọ̀ wọ́n ní gbirigbiri ò yí rókè èkó ò lè yí rókè lókè lókè ní gbirigbiri ó ti yí wá a wà sọ pé orí rẹ o iná ọ̀nà ọbọ pé ẹja gbígbẹ o mo fi lọ ọbọ orí rẹ ìwọ tí a bá dé òtún á fún a sọ fún pé ọmọ ẹ lọ bẹ ó sì bọ Ọbàtálá torí ìgbà tí òòṣà ń fa kòrán làábọ̀ Ọbàtálá ló wọ̀ ló jẹ́ kó wọ̀lú ni wọ́n ti rí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì pé ó sì pọ̀ fún torí àwọn àwọn yìí àárín ọ̀tá ló wà pé ọ̀tọ̀ pọ̀ fún o ìwọ tá a bá dá òfó fún torí òfó ó súnmọ́ Ọbàtálá pípọ̀ a sọ pé kọ́ ọmọ mẹ́mu torí pé ìgbà tí àwọn ọmọọmọlẹ̀ yìí náà ń bọ̀ gbogbo wọn náà yẹra wọn lọ́wọ́ kan àbòwò ìgbà tí wọn délé ayé ẹ̀dùgbọ́n mo ní ìrosùn ó súnmọ́ Ṣàngó bẹ́ẹ̀ ni òfó náà wọn torí pé ìgbà tí ń bọ̀ adé ayé láti wá dá ayé tọ́bọ̀tálá ń bọ̀ adé ayé láti wá dá ayé gbogbo yóò dáyé yóò dá ọ̀run pé mo ọ̀dà ayé yìí torí gbogbo ilé ayé yìí ẹ̀kún omi ìlọ́wà olódùmarè ni Ọbàtálá fún ní agbára ìgbà tí ẹ̀ ń bọ̀ ilé ayé kò fóòsà kankan kò fóòsà kankan torí Ọbàtálá lágbà òfin Ọbàtálá Ọbàtálá wá ní sinmi àti ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ gbọ́ wọn ní Yorùbá òpò òwe kan mọ̀ pé ẹyẹlé ni ń bá yín tàn àdéhùn débẹ̀ ìgbà tí ọwọ́ adélé ayé Ọbàtálá ti parí iṣẹ́ rẹ̀ bí a ti ń dáyé ẹyẹ lé ń tẹ ẹyẹ lé ń tàn sẹ́gbẹ́ tẹ́ ìyẹn má sì ṣiṣẹ́ ṣiṣẹ́ èèyàn náà fẹ́ rẹ̀ ń gbẹ́ Ọbàtálá wò pé igi ní láàrin omi yìí ó mú àdóhùnsà táwọn babaláwo máa lò ẹgbẹ́ tí wọ́n pe àdáhùnsà ó mú ó fi sọgi pẹ́ sọgi tó sọgi Ọbàtálá ọgbẹ́nu sí ó mú nǹkan lọ àdáhùnsà ọba ọlẹ́ àyókù mu má fi bẹ̀rẹ̀ sí iṣẹ́ ṣùgbọ́n nígbà tẹ́yẹlé tán tán tán tọ́dọ̀ àrùn kan agbára ẹyẹlé ọ̀ka mọ́ olódùmarè wá pàṣẹ adìẹ adìẹ wá bẹ̀rẹ̀ adìẹ wá bẹ̀rẹ̀ sí í tàn ibi ọ̀tàn dé ni à ń pè ní òkun apákúnmi ni à ń pè ní òkun tàbá wà ní pé ká lọ sínú odù ọ̀wọ́nrín tó jẹ́ àgbà mọ́kànlá ẹ rí i pé àtidọ́gbọ́n sọ ní ẹ̀ẹ̀kan pé kí wọ́n lọ bó igun sá pé kí wọ́n lọ bó igun bẹ́ẹ̀ kí wọ́n lọ bó igun alágọ̀ sẹ́ẹ̀mí igun alágọ̀ ètí máa fi torí pé ìgbà tí eégún alágbọ̀dé ọ̀rọ̀ mọ bí orí nǹkan kan bí máa wá ní kí mo lọ bí kí mo lọ bí eégún alágbọ̀ ní Yorùbá ti gbà wípé egúngún ègbẹ̀jẹ̀ tán kò dúró mọ́ ìtọ́bí imú yẹn sọ̀bì báyìí tó o sì pẹ́ ẹ̀jẹ̀ egún ò dúró mọ́ tàbí wà nígbẹ́ ká lọ nu ìjẹ́lá aṣẹ́bọra ìgbà tí inú ẹ̀ńdínlógún ìgbà tí ojú pọ́n Ṣàngó tí wàhálà dé lọ́tọ̀ọ́ tó dé lọ́sì ìní wá dún sàfún Ṣàngó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹlòmíì mọ̀ pé Ṣàngó wèrè ni kíní kan Ṣàngó èsè wèrè wọ́n dá sàfún ni àwọn kọjá síwí kọjọ wèrè bẹ́ẹ̀ ni ọ̀já dáadáa àwọn ẹni lọ dá sàfún Ṣàngó wọ́n ní wọ́n Ṣàngó ọ̀nà kó ogóje ìlú lẹ́rú níbo lówó ti rọ́nà kó ogóje ìlú lẹ́rú wọ́n ní ọ̀nà kó ogun wa ti ajá gbogbo ìlú gbogbo ìlú ogóje ogun ti jà wọ́n pẹ́ dún létí ibèdè ìlú kan àwọn sì ẹ̀fẹ́ sí ni wọ́n wá pe bàtá ìdígùn jẹ́ pé bàtá ọjọ́ rẹ̀ ṣàngó torí pé bàtá náà láyé ọjọ́ òun sáni ìwọ bàtá o ìwọ lọ́mọ lùlù báyìí fún ṣàngó ìdí tí wọ́n fi ní pé ṣàngó àti bàtá jẹ́ ẹ̀ ti jọ wà ní bàtá wà ń kígbe kò já síwí kò wèrè bẹ́ẹ̀ ni ọ̀já dáńdá kò já síwí kò wèrè bẹ́ẹ̀ ni ọ̀já táwọn awòrán ni ọmọ sọnù sẹ́ẹ̀ pé àwọn ìlú ogóje tí ẹ ti wà ní etí bèbè ìlú akẹ́gbà ogun ọ̀wá àtúnalẹ́lẹ́yìn kò já síwí bẹ́ẹ̀ ni ọjọ́ wèrè bẹ́ẹ̀ ni ọjọ́ adanda àdàndà ah, ọgbọ́ yẹ́bí láti ọdún rẹ̀ ṣàgó sí ẹni ṣàgó tó ò ní pa mí èyí ní pọ́ mo dẹrú ẹ̀ bí ṣàgó ti kó gbogbo ogójì ìlú mo ti kọ́ ọ lọ ọ̀yọ́ nínú ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹ̀kọ́ nínú ìsà kò sí nǹkan kọ̀ọ̀kan tó ń sọ tọ́pa sí kò jù bá lọ.